فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في أما بعد يا عباد الله بكم تقوى الله عز وجل أو تقوه يرحمكم الله قال سبحانه وتعالى ولا تقتلوا أموالكم ولا تقتلوا أموالكم بينكم بالباطل قال الله ومن أقي أموال الناس بالباطل الإمام الذي هو الميت الذي ذكر الله سبحانه وتعالى تحريمه صريحا بقوله سبحانه يا أيها الذين آمنوا إنما الخمر والميت والأنصار والأزلام رجس من عمل الشيطان فإذا لعلكم تفلحون الله لقد نهى الله سبحانه وتعالى عن الاهتمام بما فيه من مقاتل عظيما على الفرد والمجتمع ولذلك لا يسبب للعداوة والبغضاء بين الناس يمحق المال يمحق المال ويدعو إلى الديون متراكمة وبالاستماع عباد الله حدم للوجود قال صلى الله عليه وسلم فمن قال لصاحبه تعال مقابرك فليتصدق وعلم عباد الله أن للقمام صورا كثيرة متنوعة منها أن يذهب الناس أو أكثر ويدفع كل واحد منهما مالا على أن من باد فإنه يأخذ المال ثانيا أن ينتبه اثنان أو أكثر في مسابقة ما على أنه إذا فاز الفريق الفلاني فعل ذلك ثالثا صور الكمال البعد عن طريق السحر بأن يجمع مالا وتكون بضاعة منقرقمة ويأتي المشتري فيختار رقما وتكون بضاعة ذات الرقم الذي سحبه بنصيبه والنصيحة الواجب على المسلم أن يهدر من أن يأكل حراما أو يسمع بحرام وإذا أشكل عليه أمر سهل حال العلم حال العلم بقوله سبحانه وتعالى فاسألوا أهل الفكر إن كنتم لا تعلمون Adapẹ́kọ̀ọ́ náà, aku àlékún ìdí ọlọ́run orí àtẹnudẹ fún ọlọ́run bàbá òbídọ́lá Muhammad ọmọ ọmọ ọmọ àlejò ọ̀sẹ̀. èyí ló ti ọlọ́run. èyí tí ló ti akọrin ọgbọ́n ara tó jẹ́ ọmọ òwú ìgbà ẹsẹ̀ títa ìfowópamọ́ bẹ́ẹ̀. ní ẹ̀sẹ̀ wa. Ẹni ká ṣe sọ ilé wọ̀ pé sọ yóò máa dá ọba tí ọmọ ti yọ ọlọ́run. Ká ṣe sọ lẹ́kọ̀ọ́ pé kí ó máa lẹ́kọ̀ọ́ láti ṣe ẹ̀dá kan tó lẹ́kọ̀ọ́ láti ṣe nǹkan lẹ́kọ̀ọ́ ọmọ àti àdámọ̀ àti láti ṣe nǹkan léwọ̀ ọ̀sẹ̀ àdámọ̀ báyìí ni wọ́n hákù náà ní wàá sọ. Ìwọ náà ni o. Ìgbọ̀n tábà tí wàá pè ní wọn lọ́wọ́. Ọ̀rọ̀ ẹni ṣe àdúgbò bí ìbàkú wà lọ́sẹ̀. Gbogbo tábà wá ní wọn lọ́wọ́ bí ọlọ́run ní ìgbà yìí. Bàbá rẹ̀ nìkan wọn kọ́ ọba ẹ̀sẹ̀ wọn tẹ̀ ń bẹ́ẹ̀. Ẹni ní kí Mùsùlùmí náà wọ̀. Ó ti mú ìlú rẹ̀. Ọmọ sábà ti jẹun lára àwọn ọ̀sán tó náà bá ṣe é wọ̀ ọ̀sán bàbá mi láwùjọ wà yìí mùsùlùmí kan ò rí bẹ́ẹ̀ ní ìwọ̀ kò rí bẹ́ẹ̀ bí ọtí ó náà rí bẹ́ẹ̀ níta kò rí bẹ́ẹ̀ bí ìgbìmọ̀ ọ̀sán kò fún òbí rẹ̀ ní oríire. ìwà abúlé lọ́nà o títí náà ti jẹ́ àwọn ọ̀nà tí mo fi ń bọ̀ ọ́ pé díẹ̀ tó bá dé tiẹ̀ tí ó ibi nu ọlọ́run olè jíjà bó ṣe burú tó ní ní a bàbá alágbájá ní jalè yóò sì máa tì ọ́ lójú bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ máa bà ọ́ lórí olè jíjà bẹ́ẹ̀ náà ní kí tẹ́tẹ́ máa tì ọ́ lójú o àti tó máa bọ́ lẹ́rù ọba àrí ọmọ ọba yìí ìwọ̀n ní tẹ́tẹ́ o. ọmọ ọba sọ́nà àti buhari kẹ́lẹ́ قل ولا تأكلوا أموالكم بينكم بالباطل Olúwa ni ẹ máa ṣe ẹ máa ẹ máa ẹ máa ṣe owó ara yín láàrin ara yín ẹ máa ṣe owó ara yín náà ọmọ ìdí ẹlọ́nà tí ọ̀dà ọ̀dà lára àwọn ọ̀nà tí ẹ fi ń di ẹwọ́ ọmọ làkejì lọ́wọ́ tí ọ̀dà orílẹ̀-èdè àti àlójú. Èyí ẹ̀ máa ń mọ̀ ní àlójú ọwọ́ àná ẹ̀ oyè ní lẹ́bẹ̀ ọgbọ owó tí o ti ti ẹ pọ̀ gbà á ọwọ́ lò ó ọba jáde ọjẹ ọjẹ owó ọmọ ìyá ẹ̀rọ àti ọ̀dà ọba kúrọ́ gbowó lọ́wọ́ rẹ̀ abọ́ yẹn jẹ níbi òwò bẹ́ẹ̀ jọ ṣe àbúrajà lọ́wọ́ rẹ̀ ẹ̀rọ ọjà rẹ̀ pé ọtí jẹ owó rẹ̀ lọ́nà tí ọ̀dà rẹ̀ lára àwọn ọ̀rọ̀ táwa wọn ń bá jẹ owó ọmọ èèyàn lọ́wọ́ tí ọ̀tá ọ̀rọ̀ fi ní àwọn ọ̀rọ̀ ní tẹ́tẹ́ níta. tẹ́tẹ́ níta aráàlú ni o ọ̀jẹ̀ ọmọ làbí ìgbé ẹ ọ̀rọ̀ tí ọ̀tá tọ́mọ sì bí wọ́n ṣe lè. bàbá wọ ẹ̀ka kàyé kò sí ń bẹ̀ ń gbé tẹ́tẹ́ wọ̀n dà. tẹ́tẹ́ ní ẹ̀ oníkàwé ọwọ́ àti ìṣíbò mi ìtọ́lọ́ kan ni ẹ máa ń ti ewu ara wa lọ́nà àràmù ni tí wọ́n wá ti wà ní ìgbésẹ̀ ẹ̀rọ láti yẹ rẹ̀. Fún rẹ̀ ló wọ́n tẹ́lẹ̀ ti rọrùn lónìí wàlá èsì àdápò lè gbá. Ọ̀dọ̀ ẹlòmí àtàn ní ìta kó mọ̀ta tẹ́tẹ́ ní o. Ààrí ń ta ọdún ìgbẹ́ ẹlẹ́ sún náà. Ọdún ẹ mùsùlùmí ìlú nílò ní ta tiẹ̀. Ọ̀dọ̀ òkú wá sí ẹ̀ láyé ìgbàlejò àwọn. Ṣé

ọlọ́run wa ó wá gba ọkọ̀ kan bí inú ọ̀nà bí ẹni ń jẹ́wọ́ ọmọ ẹlọ́ọ̀ tó dá eré ìgbàgbẹ́ mẹ́rin wọlé eré ìgbàgbẹ́ mẹ́rin wọlé nítorí ọba lọ sọ wípé òkúta tó ti ní àkóso ní àbá tó sì sọ táwọn tí ò ní ibi tàwọn ìlú kankan pé ayé tó sí báyìí ẹsẹ̀ kan mẹ́tẹ̀ o. níjọ́ tó lọ́wọ́ ó ti tẹ́ níjọ́ tó lọ́wọ́ ó ti ọtí mú mu yóò wọ̀ nígbà ìgbọ́rọ̀ mú tí mọ́lá kò ọjọ́ ìlú náà lọ́wọ́ ti tẹ́tẹ́ tí wọ́n á jẹ́ mùsùlùmí nígbà tí ń jẹ́ mùsùlùmí èkó kí wọn èkó lè dákọ́ nígbà tí ń jẹ́ mùsùlùmí pé èkó gbàgbọ́ lọ bàbá ìlẹ́mí nígbà tí ń jẹ́ mùsùlùmí lọ. èyí ti tí mo kàn ní àti àjà ńlá ìlà nígbà tí wọ́n jẹ́ bàbá lọ bàbá náà yọ. nígbà tí ń jẹ́ mùsùlùmí ọgbà tó lọ bàbá ìlẹ́mí ìdí tó lọ gbà tó lọ àtàlẹ́bí ni pé ìdí máa ti tì ọ́ sí lọ́ọ́ àwọn tí nǹkan bá yọ̀ ọ̀dà o ọ̀nà tí èmi ń rówó ni. tọ́lá ti pa ọ̀dà tó dáa ẹlẹ́ni náà tẹ̀lé tọ́lá tàbí nábì ó sì di ọ̀dà ilẹ̀ ó sì wá ọ̀nà mi. ìtumọ̀ kọ́ tẹ̀lé tọ́lá tàbí nábì nù. èyí ti ń kírun èyí ti ń gbá rẹ̀ kọ́dà bá rẹ̀ aláàjì ni èmi náà mọ́ kàlọ́kà ní ọ̀dọ́ àwọn ọ̀sán máa bẹ́ẹ̀ tó ní ọ̀sán náà gbogbo tó ń yìí àwọn ẹ̀rọ

ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ẹ̀rọ ni máa ń sọ fún ọ. ọ̀rọ̀ tí ẹ̀rọ ni wọ́n ti wáyà lọ mìíràn sí dáa ọ̀pọ̀ ọ̀gbọ́n wa sóòlù àmọ̀rọ̀ ayé ẹ̀kọ́ rẹ̀ láwọn ìkọlẹ̀ ọ̀sẹ̀ àmọ̀. kò yẹ ẹnu ní ọkùnrin kò yẹ ẹnu ní obìnrin náà kí ni ọjọ́ wọn ń jẹ́ kọ́kọ́ ti fà án mọ́tò káàkiri àtẹ́bí ti ẹ̀sẹ̀ báyìí káwọn ló ti yá ọ̀rọ̀ èyí àbájáde lọ́wọ́ àlejò tàbí lọ́wọ́ nínú àwọn ayàtà àríkà tọ́lọ̀ ọba sọ kàn ìwọ̀n tẹ́tẹ́ ẹni tó ní ayé ẹ̀lẹ́bí àmọ́ nù. Gbogbo tó bẹ̀rẹ̀ gbogbo wọ́n ti náà nù. Bẹ́ẹ̀ bá ti wà nínú àwọn tí wọ́n ń ọba àwọn ilé ìgbé ìrànlọ́ wọ́n ní àyíká ìnáàsù àti irú àtẹrànkú àtàkù ló kó bọ́ wọ́n ní yá àyíká ìtẹ̀lé náà àwọn ọ̀nà èèyàn ń dáadáa tẹ̀lé ìjàpọ̀ náà tẹ̀lé ìjàpọ̀ àti Muhammad ẹtú kìí kú wọn ẹtú kìí kú ìjàpọ̀ náà ní ẹtú kìí kú bàbá tẹ̀lé yan ẹnu nàmà lè kọ́ lóru wọ́n tẹ̀lé wọ́n àǹtọ́ wọ́n àti náà. من عمل الشيطان فيتركوه لعلكم تنشرون ọmọ ilé iṣẹ́ jẹ́ òkú òdodo akúfẹ́ ti àwọn ọmọ ilé ìwọ̀ fún yín o ó ti ta àdétẹ́lẹ̀ ẹ̀bí yín kún ẹ̀rí ọtí mímu títà rẹ̀ ẹ̀jìn náà sí ó ti di àyàwó fún mi lónìí kọ́dà rẹ́bí sọ́ọ̀lù ní àmàlẹ́ ìṣẹ̀lẹ̀ sọ̀rọ̀ olùwà lára lára lára lára iṣẹ́ ìṣù ní o ìṣùtọ́ wọn ṣe àwọn òbí láì ní ẹni láti wọn ṣe ẹ̀rọ lára tẹ̀rẹ̀ ní pápá gbogbo ọ̀kí àjìnà sí ọtí mímu àti tẹ́tẹ́ náà nìyẹn sí iṣẹ́ ìṣù ní o ọmọ ìyá ajá fún mi tó ti ṣe ẹgbà ìdílé ìgbà ìdílé nínú tí èyí fi hàn sí ní láyé láì kí á máa tí ó máa lówó owó sì ní yọ lára ẹ̀ yóò kọ́ sí iṣẹ́ iṣẹ́ sì ní yọ lára ẹ̀ ọtí mú àtẹlẹ ní àdẹ́dà tó tó ní èdè sí ọtí tó ọmọ tó tàpá ní bára ẹ̀ àdẹ́dẹ́dẹ́ ọdún tó lọ́pọ̀ sí ní láti náà ní ní láti lọ sí. Ògbà bẹ́ẹ̀ kò jọra wọn aráàlú lè ní ohun ọtí tó kọ ọtí náà tọ́ka mú àwọn ọmọ ọmọ rẹ̀ lóṣù náà kò sí ó wàá gbọ́ ìdúgbòlẹ̀ lórí ọmọ títí ó ti gbé lọ́wọ́ rẹ̀ tẹ́tọ́ tó dáa mú. nǹkan ọ̀dọ́ náà wọ́n fi ẹnu ní àwọn ọmọ máa wọ́n lórí wọn ẹ̀rọ tẹ́lẹ̀ ẹ̀rọ lóde. ó ti wọ́n tó ẹ̀rọ wọn jẹ́ pẹ́lọ́ ó ti wọ́n tó wọ́n ti sọ́nù wọn sọ́ọ̀bù wọn ti ń pọ̀ sí i. wọ́n wá gbé wọn ọ̀pọ̀ ó lè fi dúró rẹ̀ tí wọ́n ti rí alága mu. máa sáré bọ̀ lọ́sọ̀rọ̀ yẹn káàpì náà ni ó ti sàkárà yìí ó ti yá ọ̀rẹ́ náà ó ti jèrè mẹ́ta lé ní ọ̀gá tó kúbà àṣìjà lọ́sàn-án ní wàá délé wọn abẹ́rẹ́ oúnjẹ oúnjẹ lọ́wọ́ rẹ̀ tó máa kanra tó bá wù gbà èdè ìlú ìmọ̀ títẹ́ ní àyè àkókò ìlú lóru bí ẹ bá fẹ́ gbé èrò lẹ́sẹ̀ ìdí ẹ̀rọ ojú wọn wò. ẹ ní lákòójọ ẹ ní jẹ́rìí alẹ́ ẹ ní jẹ́rìí alẹ́ ìyá náà ẹ bá ní mo bí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ lápẹ̀ ìgbà títẹ́ fẹ́ o lára lára tọ́lọ́ ayé àmẹ́sì rẹ̀ ti gbà. Ṣùgbọ́n mùsùlùmí tọ́wọ́ bá ṣe ìtàn ní ẹ̀wọ̀ fún ẹ̀gbọ́n ọ̀sẹ̀ ìjọba yìí. Ìmọ̀ ní àǹfààní o. Ìmọ̀ ní ìjọba ọba rí abú tó lè ti bẹ̀ jáde. Ìmọ̀ bẹ́ẹ̀ ẹ̀bá ṣe ìjọba yìí àkójáde ní ọ̀rọ̀. Tọ́wọ́ bá ṣe ìtàn ní ọ̀gá mi àbójúlẹ̀kọ́. Ìgbà míì tọ́wọ́ bá fẹ́ àfihàn wá ní ọ̀rọ̀ rẹ̀ ó jáde náà rẹ inú abúlé jáde mẹ́rin òun náà ló fi hàn wá àárẹ̀ mọ̀ra ní ìtura àdáko àmọ́ wọn ti kó o ti kó lákòyàwó lórí àlà tó tó bí ìlú náà tẹ́lẹ̀ bá di ẹni yóò nínú tọ́kì nínú tó jẹ́kẹ́ máa ń fà rèé ní máa ń fa ọ̀tá olùpàjà láàrin méjì olùdájọ́ mẹ́ta tẹ́lẹ̀ mọ̀ sí àtúntò ní wọ́n wọ́n wọ́n wọ́n jọ sí láyé tó fi owó ẹlẹ́kọ̀ọ́kọ́ wọ́n ń lókun tí wọ́n ń ní káàkiri. Àlẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ ó ní mùsùlùmí méjì tọ́wọ́ sọ bí tọ́wọ́ sọ bí àtẹ́ra wọn. Ilé ìyọ̀dí, ilé náà yọ̀dí, èyí àkólà, èyí náà yọ ó yọ ọ̀rẹ́. Àlẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àríwọ̀sẹ̀lẹ̀ ó láwọn fẹ́ yọ̀ wọn náà wọn. Kí ló kẹ́kẹ́ sáré kan pariwo náà? Ẹ ẹni ìjọba ẹgbà tó lé lu ayé ẹwà lu ayé pa àbẹ́bí ọmọ náà lè yí àtẹ̀tò pààyàn nínú kan báwọn àtẹ̀tò wọn pa lára ń tẹ́lẹ̀ òfin jẹ́ àwọn ìjọ náà. lára ń tẹ́lẹ̀ òfin jẹ́ àlùbáríkà ó lọ jẹjẹ tán tí ń bẹ́ẹ̀ bí dúkìá tọ́lọ́ máa ń ṣe fún yàn ọkọ̀ wọn yọ ọkọ̀ obìnrin ẹ̀ka ọ̀gẹ́dẹ́ òní ńlá ilé ayé ẹ̀yìn ẹ̀dígbàtúmọ̀ rí ni àlẹ́ tẹ́tẹ́ lè ta bọ́ rẹ̀ ní tẹ́tẹ́ ó lè ta aṣọ tó ní tó ní tẹ́tẹ́ náà ní o kò sì jẹ́ rí wàdà nínú ẹ̀jẹ̀ ń tóbi rìn nínú ẹ̀jẹ̀ ń tóbi àwọn ọmọ àtàn fẹ́rẹ̀ ó jẹ́ wọ́n mílíọ̀ fẹ́rẹ̀ ó jẹ́ ten mílíọ̀ ní ìpadà jẹ́ ó ta mọ́tò láti ìyàwó rẹ̀ ní tẹ́tẹ́ kò sí owó kan sí ìta ẹgbẹ́ rẹ̀ fọ́nà ọ̀pọ̀lọpọ̀ wọn rẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ ní ìta bẹ́ẹ̀ ẹran ṣẹ́kù náírà tán ó lè yàtọ̀ tẹ́tẹ́tẹ́ pé náà bí o ti parí àwọn ìjọ lóye ó yóò kẹ́kọ̀ọ́ sí mi ó tọ́ fi ránṣẹ́ yóò wà sílẹ̀ sáwọ̀ àti ó pawọ́ mìíràn àti ẹni tó ti pawọ́ fún yín pé ó kọ́ fún un sọ wọ́n pa mọ́ ọ̀rọ̀ tẹ́tẹ́ lè pa tó ń tẹ́tẹ́ ìmọ̀ ẹ̀kan mi ẹ̀bí ta tẹ́tẹ́ bá. aláàrẹ̀ nìkan ọmọ tó bí ń bá ọmọ yẹn bá jẹ́ wá pé ebi ni agbẹ̀tẹ̀ ju wa fún àwọn ọ̀pẹ̀tẹ̀ wọ́n ti sọ́dọ̀ wá wá mílíọ̀n wá wọ́n wá pé gbogbo ẹ̀jọ́ wọ́n sáré níwájú àwọn ìyàwó àwọn ẹbí wọ́n ta wọ́n kó fún ebi ìbò rẹ̀ aláwọ̀ ta tẹ́tẹ́ ni wọn ò sọ pé sọmọ dùn wáyé tẹ́tẹ́ alágbàtọ̀ ní bá. àpọ̀gbẹ́ tó wà ní tẹ́tẹ́ sàgbà tó wà sí ìsàdáwò tó ọlọ́run ti ra fún ọ òjò kò sọ́wọ́ sí òye oníbi jẹun yóò lọ sí tẹ́tẹ́ yóò máa rú nínú ilé ìlú èyí jẹ́ kí ẹ̀ ńlá kó jọ èyí jẹ́ kálùbáríkà wà ló tẹ̀lé ayé yẹn lóde òde yẹn máa ń rí àbúlọ̀pọ̀ àdìgbẹ́lá wọ́n ti ara dánwó rẹ̀ ẹgbẹ́ wọn bá ti sàbẹ̀wò fún abúlé ọlọ́run wọn bá yọ lẹ́sẹ̀ rẹ̀ máa tà mí ọ̀rọ̀ ló ti kó lẹ́sẹ̀ rẹ̀ nípa. أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول أقول لك لك لك لك لك لك لك لك لك لك لك لك لك العالم دائما صلى الله عليه وسلم على عائلة سيدنا محمد صلى الله عليه وسلم انت لجل سنة اتن اللي يقوم دابا وزنة قد قتل يسا صدى وسين يسون قد قتل يسا مكي صدى وسين ما يقول كبير في قد قتل يسا مكي دابا قد قتل يسا مكي دابا عدما يقول جهاز الجنة اتن بقول يسا مكي دابا ó tún ṣe lánàá ọ̀wá sun lé kò dúró ta tó bá tó lálẹ́ wọ̀ níbà mọ́lẹ́ ìdájú wọ̀ níbà bàbá olóògùn wọ̀ níbà bí ọtí rẹ̀ ni kì í ṣe kí ẹ lákòjọ olú ojú ọlá kòjọ láti ṣe ọkọ̀ bá máa ọkọ̀ wọ́n ò wọ́n fún ọkọ̀ ọ̀ ní ẹni sọ fún ọ ó ti sọ fún ọ̀gbọ́n ni. Ìjọba tó bá ti fẹ́ tó bá ti fẹ́ tó ṣàdáwò ìfọ́n ọlọ́mọdé àwọn àjẹmẹ́fẹ́ rẹ̀ o. Àwọn táà sí ìrántà kó rẹ̀ ọlọ́mọdé àwọn ọ̀rọ̀ lù. àdáwò tí wọ́n bá yà sí ẹ̀rọ bẹ́ẹ̀ ní padàbà fún mi jẹ́ ọlọ́dún náà wáwọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ aláàbí ilẹ̀ Muhammad wa àtàlẹ́ wa sọ́hánì wa sọ́hánì. الحمد لله والصلاة والسلام على رسول الله. nǹkan ọlọ́run ló bá nípa ọ̀sán. Tẹ́tẹ́ ọ̀gá àwa mú ní ibi tó wà lẹ́nu náà sọ̀rọ̀ ìlú ọ̀rọ̀. Àwa kó sì máa rí ìpín ilé ẹ̀sọ́ fún yẹn. A sì máa ọ̀sán pàtẹ́kẹ́ ti máa rí. Òun náà sì máa ń yọ lọ ní ìrẹ́ tó bá ti ọ̀tá ọ̀tá àyàkàn àti ibi alágbàá fún ọmọ nù ọ ibi ọjọ́ mọ́ nù. àmọ́ ẹgbẹ́ tó kọ́ bẹ̀rẹ̀ ọ̀gbà ó kú ẹsẹ̀ tí ti máa ń lò ó mọ̀mọ́ yọ ọ́ ní ó mọ̀mọ́ yọ ọ́ ní ìjọba tí wọ́n ń tayọ ó máa ń tayọ àta ó ti bẹ̀rẹ̀ ní zero àdúrà ló kú wá àti ọ̀rọ̀ ní ọmọ ọ̀hún. tẹ́tẹ́ yìí ọ̀dọ́ ní ti ti máa ń gbà wá ẹgbẹ́ tó ń tábọ̀ tó tẹ́tẹ́ lọ́ ń ta ọ nínú ó ní kí ayé méjì àbí wọ́n ti bẹ̀ lọ wọ́n á fi owó kalẹ̀. bàtà fowó kalẹ̀ á ó lè ní kọ́ débẹ̀ ní ẹni ní kọ́ débẹ̀ la ẹ̀ lọ́kọ́ débẹ̀ náà ẹ̀ lè fowó kalẹ̀ ó sì fowó tẹ́lẹ̀ yóò lọ. aláì tó ní kọ́ débẹ̀ bọ́ọ̀dù ní ìlànà ní kọ́ débẹ̀ kí ló sọ aláì àbí ìlú aláì kò tẹ́lẹ̀ aláì ní kọ́ débẹ̀ tí ò bá jẹ lọ́sọ̀ọ́sọ̀ àwọn ah, ọ̀sẹ̀ kíkà ìṣẹ́lẹ̀ ti jẹ ọmọ bẹ́ẹ̀ ìdìbò náà lọ ẹsẹ̀ ìdìbò náà wò. láwọn ọmọ tẹ́tẹ́ rèé gbogbo tí òkà jẹ́ ẹgbẹ́ ọ̀gbọ́n ẹgbẹ́ méjì lọ ní àbámẹ́jì náà ní ẹni ẹwà kó ayé jẹ ẹwà fẹ́ ṣe ìdíje gbogbo tí wọ́n ti gbé òṣìṣẹ́ sí ìta jẹ́ ẹgbẹ́ ṣe ìdíje bọ́dà tẹ́ mọ́ sí lóko ẹ̀ ẹwà ti kó owó jọ ẹgbẹ́ ẹgbẹ́ ṣe ìdíje ẹni kó owó wá gbogbo ìgbà rẹ̀ ti kọ́ra kó jẹ́ ẹ̀sìn lọ́dẹ̀ ẹ̀pàrọ̀ àtẹ̀síwájú ẹni tó lọ́dẹ̀ ìdè tó tó ní ìgbóhùn owó wá. Ṣé ẹ̀ tẹ̀sí ẹ̀ lọ́dẹ̀ láàbá ìdí o? Ọwọ́ ní kó wọ́n wá èyí tí mo ti ẹ̀ fowó kalẹ̀ àwọn ẹ̀nà àná fowó kalẹ̀ ọ̀nà ó tẹ kó wá yìí o. Ìdíje bá tẹ láti tẹ fọ́ọ̀tì orí rẹ̀ kó wò lọ. Ẹ̀sẹ̀ mi kọ́ra tẹ tó ti dìbò wá wọ àmọ́ ọjọ́ ìdí di lọ sí ẹ̀yẹ wá ẹ̀yìn ẹ̀ wá ẹ̀yìn ẹ̀ wá ẹ̀ kóró lọ sí lásán wọ́n á ṣe ìní òbí tẹ́tẹ́ ọlọ́run ló ní ìdí àgbàpọ̀ tẹ́tẹ́ wọlé náà dé. àwọn tẹ́tẹ́ ń bẹ lóòrùn tẹ́tẹ́ pé ara tẹ́tẹ́ ni ó fẹ́ ra nǹkan kan bàtẹ́ fẹ́ ra nǹkan wọ́n á ní owó kalẹ̀ tó bá dé abọ́ kalẹ̀ nǹkan ìjọba àwọn ọlọ́pàá tó ti di ni wọ́n. èyí tó kẹ́ ní lọ́pọ̀ọ̀pù yìí fẹ́ wọ́n ta ní two hundred thousand. wọ́n ní kó fi kíkí kanú kalẹ̀. òbí ìlú ẹ̀dọ́ wọ́n ta wọ́n ta ní bẹ́ẹ̀ ni wọ́n tẹ̀lé ẹ̀dá twenty thousand òbí ten thousand òbí nine thousand lápòjú orí o. àmọ́ wọ́n ti kalẹ̀ owó wà láàrin owó wà láàrin wọn. òbí ìlú ẹ̀dọ́ wọ́n ta ó million.

ló sọ pé ọ̀gá ìpẹ̀lẹ̀ ìlú ìlú àwọn àwọn àwọn ọ̀dọ́bà àwọn ìlú kínkínní tó tó lè yàgò tó lè bó wa àti kékeré gẹ́gẹ́ bí bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ti sọmọ inú wọn náà gẹ́gẹ́ jẹ àwọn ẹgbẹ́ ìdí lẹ́ wọn ò fi jẹ́ bàbá láti o ọ̀rọ̀ pa pa pa pa fẹ́rẹ̀ ló ní bẹ̀rẹ̀ dé ẹ̀ka gbogbo náà fúlà mẹ́rin ní ọba ti rẹ̀ tù wọ́n ní kẹ́kẹ́ gbogbo ọjà tí mo máa ń rà ẹ ṣe fẹ́ akọ́mọ́kọ́mọ́ yìí bí ó lẹ́sẹ̀ yóò lè fẹ́ akọ́mọ́kọ́mọ́ yìí ó lè fẹ́ ọjà ni gbogbo ọjà tó fẹ́ rà tó fẹ́ ta rẹ̀ tó wá ní ẹbí kìíní kan ọba ti wá ní ẹ̀fẹ́ ní ọjọ́ ọgọ́dúnwájú rẹ̀ olú ọ̀pọ̀ ilé ìgbàsẹ̀fẹ́ ni o ẹja bí na sí gbogbo ọ̀rẹ́ tí wọ́n ti ta tẹ́tẹ́ gbogbo ẹ̀ ẹ sì wọ́n lórí tó ti rọrùn pé ó lè ká ń gbé lọ́wọ́ rẹ̀ ó ti gbé akọ́lọ́wọ́ rẹ̀ ọ̀gá wọ́n rẹ̀ wọ́n lè káwọ́ ó lọ jẹ oríṣiríṣi bẹ́ẹ̀ wọ́n láwọn wa lónìí yìí àwọn àwọn ọ̀rẹ́ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ bọ́lá tó yẹ kó kó kó tẹlẹmíta lọ́wọ́ àti ìlú èsì ti náà lè yí òsì láyé òsì ìyá náà àmọ́ wọn náà wọ etí òsì dákò ìgbọ́dọ̀ àwọn ọ̀gbọ́dọ̀ ọba tí ó kọ́ ọ̀pọ̀ sí yíyọ ń ta tẹ́tẹ́ kò sì sẹ́yẹ́ lórí àwọn ọmọ ọ̀lẹ́ wọ́n wá lé àwọn wá lé níbi ìbò ta tẹ́tẹ́ ọ̀rẹ́ mi kan ìyàwó ẹgbẹ́ ọ̀hún gba mẹ́ta ó ti kó ó ti jẹ̀lẹ̀ ní jẹ́ ìdílé èmi ẹ̀ ní kàtẹ́kẹ́ mẹ́fà sẹ́mi tún wọn àti àwọn olùgbé lọ. bẹ́ẹ̀ máa ń kàtẹ́kẹ́ bá pé tẹ́tẹ́ lọ́mọ ẹ̀bí mọ́ o ẹjọ́ kan ẹ̀rù kan wà láàrin àgbélé tí àgbélé ní ní ìrẹ́lẹ́tẹ́ ni. bẹ́ẹ̀ bá pé tẹ́tẹ́ lọ́kọ òrókọ bẹ́ẹ̀ o. bẹ́ẹ̀ ti pa ọgbẹ́ bá ní bàbá bàbá rẹ̀ o. ìfẹ́ẹ̀tì rẹ̀ wà láàrin ìtàkẹ́tẹ́ ó lè fi tatẹ́tẹ́ ẹni tó tatẹ́tẹ́ pàá ẹ ó fóònù tó mú kalẹ̀ ó yá tìlà ó mú kalẹ̀ ó ti gbọ́ kàkalẹ̀. nígbà Apa yang bàrẹ̀ ọmọ ọmọ ọmọ ẹ̀hẹ̀ ní ìlú rẹ̀ nígbà wọn bẹ̀rẹ̀ bàtà fún ẹni tó bẹ̀rẹ̀ fún ẹni tó bẹ̀rẹ̀ fún ẹni ó ti là fún ẹni ó bá wọn lè lé ó bá wọn lọ. ó ti ẹni wà láì ìbànújẹ́ lọ́la ni yóò lọ ṣe bó ọmọ ọgbọ́n ọgbọ́n bá báyìí ó tẹ́tẹ́ torí wọn tó bá wọlé ẹgbẹ́ lọ́wọ́ tó bá wọlé lọ́wọ́ ẹ̀mí mi yá níbi gbó ìdìbò nígbà tí ẹ ti gbogbo bí ẹsẹ̀ orí bí ẹsẹ̀ rẹ̀ tó tó máa ń yíwó kọjẹ àwọn ìfẹ́ tí ò ní bàkà ìlọ́wọ́ ọ̀rùn kan yíwó kọjẹ lẹ́yìn yíwó kọjẹ ẹjẹ kọjẹ ẹ̀rọ ọdún wa ní àti ìgbẹ́ kọjẹ lẹ́yìn ẹ̀rọ ọdún wa bíbí òní kí ló wọ́n tó bẹ́ẹ̀ tó kọ́kọ́ jẹ tí wọ́n mú gbé lójú ẹ̀ à ayélujára dàbò kò síyàtọ̀ láàrin tẹ́tẹ́ àti wèrè ọ̀gá ẹ̀ ẹ́ sì lè táwọn tẹ́tẹ́ nígbà tó fún ìjọba àwọn wèrè tí wọ́n wá káàkiri ó lọ gba nọ́mbà náà wọn wèrè. àwọn gba nọ́mbà yẹ̀gẹ̀ jẹ́ náà wèrè ó kó ti yí ọ̀ ẹ ọ̀rọ̀ tí wọ́n bá wà ilé wọ́n fẹ́ wèrè náà ọmọ ní. wèrè tí wọ́n ti fọ́n náà máa ń jẹ òkú rere tí wọ́n ti ní wèrè ìjọba pé ọlọ́run ò ní kí n tó bá sí ìjọba òun tó ti pọ̀ náà ayédá àwọn ìdíwé rẹ̀ ayédá àwọn ìkọ́ ní àwọn ayé mi lòun wà. Owó tó ń bá ti tẹ́tẹ́ pàtó rẹ̀ fún ọ, wà ní abú ọlọ́run tó ń bọ̀ púpọ̀ fún ọ, mo rẹ̀ bẹ̀rẹ̀ wà lára sí, mo rẹ̀ bẹ̀rẹ̀ ojú ní ọlọ́run tó lẹ́bẹ̀rẹ̀. Lẹ́yìn ìdíjọ náà rẹ̀, ọ gbìyànjú, àwọn tó ń bá rìn ọwọ́ ti wọlé náà, wọ́n bá wọn yẹn rí àwọn èèyàn dáadáa mọ bá wọn rìn anabi sallallahu alaihi wa sallam ó ní àgbẹ̀rù aláàbíyẹ kọrí ìlì kọlùyọ̀ bí ha ló kọ́ mọ́yì kọlù anabi ní gbogbo gbẹ́dì máa ń bá rìn ìwà tí bá wù irúfẹ́ tí bá ṣe ní ọ̀wọ́ náà ṣe anabi wá rí bẹ́ẹ̀ kẹta olùkárí dáadáa ó wọ́n lè mú kí o dáadáa kọ́ mọ́ bá rìn wọ́n lè mú kí o dáadáa kọ́ mọ́ bá rìn ẹni tí ṣe fún ọ̀pọ̀ wọn bá rìn mọ́ bá wọn tẹ́tẹ́ rìn mọ́ àdúrà tó ń ṣe àdúrà ṣe fún olùdàgbà. Jẹ̀mọ́ Mùsùlùmí, àwọn tẹ́tẹ́ ni wọ́n wà táwọn èèyàn kọ́ sí ló ọgbẹ́ ẹ̀rọ ìrajà ni àbí ní bísíẹ̀sì ni. Nítorí eléyìí, bẹ́ẹ̀ bá rí nǹkan gbogbo nǹkan kẹta fẹ́ tà àbọ̀ ọ̀kan náà ti lọ tí ò bá dá ọ lójú ẹgbẹ́ lọ́wọ́ nínú ọ̀hún. Fọ́tí ha lu ara jẹ́ òkú tó láta àlámù. Ọlọ́run ẹgbẹ́ lọ́wọ́ nínú náà tẹ́ẹ̀ bá ti mọ̀ nípa rẹ̀. عبدنا وبعد لا مدح ولا بنيه ولا لا اله الا الله وصلى الله على نبينا محمد وعلى اله واصحابه وسلم